ìwà àforíjì ọlọ́run ọba sùhánà ọ wà nínú nǹkan tí a máa fi ń sin lọ́rùn ọlọ́run sì pàṣẹ rẹ̀ ọba dẹ́ta ní wọ́n sẹ́kù ìgbàgbé wọlé mọ̀mìnì náà wọ́n mọ̀mìnì náà ọlọ́run sọ bẹ́ẹ̀ fàgbẹ́bí sọ̀rọ̀ àlọ́ ìṣẹ̀lẹ̀ pé wọ́n àforíjì fẹ́ṣẹ̀ rẹ̀ kò fún àtọ̀rọ̀ àforíjì fáwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin wọn àti lóbẹ̀rẹ̀ wọn àti ìtọ̀rọ̀ àforíjì pẹ̀lú gbólóhùn ẹ̀sẹ̀kẹ́ ọlọ́ha wa ẹ̀sẹ̀ ilé ṣọlọ́run ẹ̀sìn ní kàtẹ́ wàá sọ pé kò sí déyàn ti máa rìn torí onílé ìwà ọ̀rọ̀ ìṣe ìṣe pé yóò tún di ẹ̀sẹ̀ sí ni lọ́rùn ọlọ́run tó sọ lọ ayà mi pé ẹ̀sẹ̀kẹ́ ọ̀la ìlú ọ̀la ọ̀kẹ́ ọ̀la bàkúrọ̀ wàhíìmá wọ́n forí gbé ọlọ́run torí kọ́lọ́ ọba ni aláforíjì ni fi máa ń kàn mí. ojúṣe ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá wa jẹ́ yọ àyíké ìdílẹ́hùn láyé ọgọ́rùn-ún àyà kọ́ọ̀dì. àtúntọ́ bá rí bẹ́ẹ̀ fà méjì táwọn ẹni ọ̀rọ̀ ní rí bẹ́ẹ̀ fún. ó ní ọkàn mi a máa ní ìpele àbí èdìdí ìmáa ń bẹ ní ọkàn mi ìkàtí ẹ̀mí ọlọ́run ti sọ àlejò sọlá rẹ̀ sọlá fún nínú àwọn ìyá apá èyí tí ó fọ àlejò bá nígbà tó wọn á sọ fẹ́ bóòlù tí wọ́n fi rí èdè ìbò a máa bò mí lọ́kàn ọ̀nà ni máa ń jọ́ kí èèyàn dí èèyàn ní kíá láti wo ohun yẹ kó láti sọ ohun yẹ kó ṣe àti ẹni ẹ̀ṣẹ̀ àwọn sẹ́ńdá ọlọ́run ti sá lórí sọlá àtàlá pọ̀ nínú gbogbo àwọn àtúnṣe bẹ́ẹ̀. ó ní nítorí bẹ́ẹ̀ fa ẹ̀mí àtúbù ilé ìyè fi ìyàwó mi ní àtàmọ̀rọ̀. nítorí ẹ̀lùdà níbi tí máa ń wá fún jẹ́ ọlọ́run ọba sọ̀hánà níjọ́ kan nígbà ọgọ́rùn òun ló ti wà nínú sọ́nà pé nígbà ọgọ́rùn níjọ́ kan agbọ́dọ̀ ìgbólóhùn àtẹ̀kọ́ lọ́hà àtúwò ìwé ìyẹn gbọ́dọ̀ máa sọ pé ẹ ah, <laughs> kí ni wọ́n wá sí kí ni wọ́n ṣe ewu táwọn kà sí àwọn bó ṣe tó ní ọ̀dọ̀ ọ̀gá dẹ̀ wọ́n tó gbogbo àyè òtí ẹ̀ bá ti fẹ́ ṣe àpá kí ẹ̀ má fojú kéré ẹ̀sẹ̀ tó fẹ́ dá ẹ̀ ṣùgbọ́n owó ti tóbi ẹni tó fẹ́ yapa. gbogbo ìgbà tó lè bá ti ń wá sí yẹn lẹ́nu èèyàn rò lẹ́nu kó tó di pé èèyàn ti àpà èèyàn ti lè sọ pé ẹ̀jẹ̀ ká kéré ẹ̀jẹ̀ ní ìlera ju tó ń kéré báyìí lọ. mọ ayélujára ètò hànà ọ̀tá alálàájú lọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìsálá òun ní lálẹ́ láwùjọ lọ́dọ̀ tó wáá ń wílà bàbá mi kí

ìgbà ọgọ́rùn lójoojúmọ́ láti fi kọ́ sí là bá gbọ́ wà lọ́rọ̀ rẹ̀ tó o sọ̀rọ̀ àkọ́rí àlẹ́bí sọ̀lá àlẹ́sọ̀lá láti mọ̀ yí pé ale bi àlẹ́bí ìwúlẹ̀ wuyí ni ẹ̀sẹ̀ ìwúlẹ̀ àbátọ́kọ́ wà loro rẹ̀ tó ìdúrà kọ́ ibi rẹ̀ àti níbẹ̀rẹ̀ pàtó pàtó ọba àdẹ́dà sọ yí pé ìdílé pàtó fún ẹ̀lẹ́dà pàtó ìwọ̀dúnrà ويغفر الله لك ما تقدم من ذنبك أو ما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا ọlọ́run ti forí jà lẹ́bi ohun tó ṣe ṣáájú àti ohun tó tún máa ṣe ọlọ́run ti forí jù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí èèyàn torí àṣìṣe kékeré àbí nǹkan kan lórí pé ẹni máa kà sí èrè wáyé gẹ́gẹ́ bí àbára àwọn nǹkan ní ńlá tó lè ká lè bàyẹ̀ ọlọ́run ti sọ wọn kó bẹ́ẹ̀ ẹ̀rí torí bẹ́ẹ̀ ìgbà ọgọ́rùn-ún báyìí lọ́wọ́ tẹ̀sọ̀tọ̀ là àwa tó wá fi kókè ti dá ìyá pa ọ̀rọ̀ làwa kódà àwa lè pọ̀ léṣe fáwọn òjò bẹ́ẹ̀ lọ ọwọ́ akéré yẹ́yẹ́ agbóyànjú lẹ́ẹ̀kan ní ọjọ́ kan àwa kékeré àwa ìgbóná ẹ̀sẹ̀tọ̀ là wà sọ̀rọ̀ ilé ìjọ ìtọ́ ìyẹn lè ti gbogbo kan mo sì lè pín sáwọn àbúrò kọ̀ọ̀kan àbí kó sì já sí wípé gbogbo ìgbà kí ìgbà kí ọlẹ́ bá ah, jẹ́ rẹ́ òun gbọ́dọ̀ aspect ọ̀rọ̀ àwọn àtúntò ilé èyí náà lọ́wọ́ dáàbò pẹ̀lú jù wá òun ti kọ́ wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك